والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث التاسع عشر وعن أبي ثعلبة الخشني رضي الله عنه قال قلت يا رسول الله إنا بأرض قوم أهل الكتاب أفنأكل في آنيتهم قال لا تأكلوا فيها إلا ألا تجدوا غيرها فاغسلوها وكلوا فيها متفق عليه حديث هو لتدو أبو ثعلبة الخشني بابا ثعلبة الخشني ọlọ́run bá kó yẹnu sí i ó ní mo sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run iná bí ọ̀rùbẹ̀ kọ́wọ́mí ẹ̀hìnlẹ̀ kìjà ayé ibi tá à ń gbé ayé ibi tá a wà ìlú tá a wà ìlú àwọn èèyàn kan ni tí wọ́n jẹ́ apá kan nínú àwọn ẹni tá a fún tírà àwọn Yahudi tí wọ́n ń lò. يقول في آياتهم جواب síwájú pé ká máa fi abọ́ wọn jọun bí dọ́tọ́ àwọn bàbá wọn jọun bí. Àlọ́ ànábìwá sallallahu alayhi wa alihi wa sallam wọ́n dáhùn pé la ta'kulu fiha ẹ̀ gbọ́dọ̀ máa bàbá wọn jẹun. إلا ألا تجدوا غيرها àyàfi tẹ́ ẹ̀ bá ara bọ́ mi tó yàtọ̀ sábọ̀ wọn. sọ̀rọ̀sẹ̀rù wa àtẹ̀kùn tó bá rí bẹ́ẹ̀ ẹ̀fọ́ abọ́ náà dáadáa ẹ̀fọ́ abọ́ náà wọ́kùlù fi ha kẹ́ẹ̀mà fi jẹun. muttafaqun alayhi Bukhari àti Muslim àwọn ni wọ́n gbà wá. àdéhìí wá láti lọ sàábé Abu Tha'laba. wọn lórúkọ rẹ̀ ní Jurhum ibnu Nashib ọjọ́ ọ̀kan nínú àwọn sàbí tó sọ yìí pé alùkòṣẹ́ní iná ni wọ́n fi máa jù sọ́mà ti sọ pé alùkòṣẹ́ní kálukú ti máa pé ta ni wọ́n sọ ń parẹ́ Abu Tha'laba. ọjọ́ kan nínú àwọn ẹni tí wọ́n kópa nínú bay'atul ridwan ní ìgbà tí anabi wa sallallahu alayhi wa sallam tí wọ́n wá sí mẹ́kà láti wá sí umra ní ìbámu pẹ̀lú tí wọ́n rí lójú àlá pípé ọlọ́run ọba ti gbà fáwọn àwọn rí àwọn ṣe umra apá kan fáyé apá kan gẹ̀rí àwọn sì dùn bọ ẹran táwọn kú lọ́wọ́ láti fi tọrẹ fún Kaaba láti ti mà ipe àlá àwọn òjíṣẹ́ Ọlọ́run bá ń kọ òdodo ni. Ànábì sallallahu alayhi wa sallam ó dé àyè tí wọ́n pè ní Hudaybiya àwọn kèfèrí dá dúró wọ́n ní kò tẹ̀síwájú wọ́n ṣe àgbọn mẹ́kẹ́. wọ́n kọ àkọsílẹ̀ ìgbọ́ra ẹni lórí pípógun ó dúró káwọn wá wọ ìbọlẹ̀ tọdún mẹ́wàá gbáko. ṣùgbọ́n kó tó di pé wọ́n kọ àkọọ́lẹ̀ yìí anabi sallallahu alayhi wa sallam wọ́n rán Uthman ibn Affan radiyallahu anhu. láti lọ ní gbólóhùn pẹ̀lú àwọn kèfèrí Mẹ́kà lórí pé àwọn ọba jíjà wa ọmọlá ló bá wọn wá. ṣùgbọ́n ọ̀fìmáàmù tó dépò dé ó tó dépò dé ọ̀rọ̀ pípadà bọ̀ wá rẹ̀ di tọ́tíkọ́ eléyìí mú kí ìròyìn ọ̀tàn ká láàrin àwọn ọmọ ogun Islam àwọn olùnípa tẹ̀síìr wọn ní ṣètọ́n ló ṣiṣẹ́ yẹn àwọn aláwòrán èèyàn ó wá tán ròyìn ká láàrin wọn wọ́n ti pa Usman wọ́n ti pa Usman wọ́n ti pa Usman wọ́n ti pa Usman. ìròyìn tàkà débi pa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tọrọ lọ́dọ̀ àwọn sábẹ ike kí wọ́n fi àtìlẹ́yìn wọn nípa àti dojú ogun kọ àwọn kèfèrí Mẹ́kà báyìí anabi sallallahu alayhi wa sallam tẹ́wọ́. gbogbo àwọn sàbí òkun fọwọ́ wọn lórí ọwọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní níta baya'a. bẹ́yà. báyìí ni wọ́n ṣe bẹ́yà tó jọba àwọn ará jà bó tilẹ̀ jẹ́ pé kejì ṣe jìjà ti ti oṣù tàbí ṣùgbọ́n yín pé fìdí bá ayẹ rí. gẹ́gẹ́ bí òun ti ṣe tàta láàrin àwọn ọmọ ogun Islam wípé wọ́n ti pa Uthman ètò ṣe sábà bíi bẹ́ẹ̀ àtọ̀rẹ̀bùwá bẹ́ẹ̀ lọ́lọ́run tan ìròyìn ká láàrin àwọn kèfèrí Mẹ́kà wọn nàbì sallallahu alaihi wasallam àtàwọn sàábì rẹ̀ wọ́n gbára dì báyìí láti jẹ́ àwọn ará Mẹ́kà lókun ọwọ́ àkùbí tí wọ́n gbà ẹ̀rú bá wọn eléyìí ló mú kí wọ́n tọrọ àtúnṣe ìgbọ́ra ẹni yé eléyìí ló bí sulhul Hudaybiyah. sàbí àgbà yìí Abu Tha'laba al-Khushani ọjọ́ kan nínú àwọn ahlu bay'ati ridwan torí gẹ́gẹ́ ti ṣe mọ àwọn sábẹ́ tẹ yẹn ipò àgbéga tí kálukú ní ọ̀yà yàtọ̀ síra wọn wọn bẹ nínú wọn ẹni tó jọ kan nínú àwọn ẹni tó jagun Badr ipò wọn ga púpọ̀ àwọn tó jagun Badr nínú wọn oní Hatib ibnu Abi Balta'a Hatib tọkọ̀wé ránṣẹ́ sáwọn ará Mẹ́kà tí wọn lólobó bá Ànábì sallallahu alaihi wọ́n ń sèpalẹ̀ mọ́ àti lọ jà wọ́n lógun sọ ayé kí mùsùlùmí ó ṣe bẹ́ẹ̀ tí ìbá sì múnáfíkì òtún àṣírí pa ànábì ń bọ̀ ànábì sallallahu alaihi wasallam sì jẹ́ni tó ṣe pé tó bá fẹ́ lọ bá àwọn kan jà yóò wá rí bẹ̀rẹ̀ yóò ṣàfihàn pé bòmí ló ń lọ nítorí pé al-harbu khud'ah ogun ẹ̀tàn jẹ́ni eléyìí ń bẹ nú àyè kan ètò ìfìṣẹ̀rí àgbà pé tó bá parọ́ ń bẹ̀ kó parọ́. wọ́n wá ń tú ànábì fúnpá ànábì wọ̀ kéèsì ṣe mùnáfìkì kéèsì kó di kèfèrí kí wọ́n á lò lè mú ṣe bẹ́ẹ̀ ọtú àṣírí fún ànábì sallallahu alaihi wasallam. wọ́n gbé àwọn kan dìde nù àwọn sábẹ́ nínú wọn ni Ali ibn Abi Talib radiyallahu anhum àni sahaba. báyìí ìgbà tí wọ́n lè bá obìnrin kan rìnrìn àjò ibì kan ìwé kan bẹ pẹ̀lú rẹ̀ gbà wá ìgbà tí wọ́n rìn tí wọ́n débi tóbìnrin yìí wà wọ́n tí fi rán ni tí wọ́n fi rán sí Mẹ́kà ó ní kò síwèé kankan pẹ̀lú òun kò síwèé kankan lọ́dọ̀ rẹ̀ ní kò kankan kò burú àwọn títí tá a fi rí ìwé o ah ẹsẹ̀ mi jẹ́jẹ́ ìwé ni. ìgbà tí wọ́n gbé ìwé wá kẹ́ máa wọ àmàna wọn ò jáwé wò lọ́nà lẹ́tà mélòó wọn fi rán àwọn àti àtijáwó bá a jáwó gan àmọ́ fọwọ́ ṣé kí ló lè wà nínú ẹ̀ wọ́n àjàjà kan ní confidential ah kan báwo kí ló fà wá abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ yóò tún máa wọ pé tó tún mo bá já sí a lè dọ́ máa ń rí lé tí wọn ò fi ní mọ̀ pé wọ́n ti láìla nǹkan ayé ti yàn àbíkọ́ lọ́wọ́ sànù wọ́n mú wẹ̀ yẹn wọ́n mú wá fún anabi wa anabi sallallahu alayhi anabi ni wọ́n kà dáná wọn tó já lẹ́yìn náà ìwé ìwò ni láyé jọ ìwé ìwò ìdánwò kẹ́kọ̀ọ́ sínú awọ tí wọ́n fokùn so envelope wo pé kí ni so wọ́n kà sí anabi sallallahu alayhi wa létí lọ́ba di pé Hatib ibnu Abi Balta'a olófiwé yẹn ránṣẹ́. kí ló sọ ìwọ Hatib tó fi ṣe báyìí wọn anabi sallallahu alayhi wa sallam ń ṣe bẹ́ẹ̀ kufran ba'da al-iman wala nifaqan mi ì ṣe turuku mo ṣe kèfèrí lẹ́yìn tí mo ti gbọ́ náà bá bọ̀ mo ṣe bẹ́ẹ̀ turuku mo bá jẹ́ munafiki ṣùgbọ́n mo lówó mọ ní ẹbí ní Mẹ́kà ẹ̀rù ń bà mí ibi tí a bá gbógun bá wọn Mẹ́kà yẹn owó àtẹ̀bí mi lè bọ́ sínú èrè ogun mo kọ lẹ́tà tó ń lè bá tó ń lè bá mi kó owó àtẹ̀bí mi pamọ́ ni èsè pé mo fi tó àtìrí pé káwọn lè máa múra lẹ̀ dé wa ànábì sallallahu alaihi wasallam sọ síbẹ̀síbẹ̀ kò tó lẹ́skíùsì kò tó lẹ́skíùsì torí ẹ̀ lọ́kàn náà sábẹ́ ní ẹja bẹ orí ẹ̀ ilé ìtútù mẹ́sì pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tí èèyàn bá ṣẹ̀ kọ̀ yẹ kó wọ́n lọ lára. kórílẹ̀èdè ó lè bá a tòrò torí tó bá ń hùwà àbàjẹ́ tó lè dá inú ìyàtọ̀ kí wọ́n fi jẹ́ náà ni kí wọ́n pa nítorí pé tí wọ́n bá pa kò ní ra ṣerú rẹ̀ mọ́ lọ́la ẹni tó náà sì ronú pé òun ṣerú ẹ̀ yọ ọ̀ràn ti pé ẹni tó ṣerú ẹ̀ rí níbo lọ́wọ́ àbá ìbẹ̀ ń sáré torí ẹ̀ ti jẹ́ pé bá bẹ̀ ẹ̀sìn ti political science bó ṣe rúlù orílẹ̀-èdè islamically kò burú kọ́ ọmọ pààyàn àmọ́ pààyàn pẹ̀lú ẹ̀tọ́ tó bá sì kú òtún ní jẹ́jọ́ pọ̀ pààyàn torí pé òfin ló fi pa torí ẹ̀ ó lè tọ́ síyàn láti ṣe nǹkan kan nípò olórí ètí ọ̀tọ̀ síyàn kéèyàn sọ ètí ọ̀bá sí ní ipò olórí anábì sallallahu alaihi ni wọ́n pa innahu min ahli badrin lọ́jọ́ kan náà sọ̀jagun Badr yẹn ni pé àwọn okùn àmì ẹ̀yẹ ńlá tó lọ́n kó sí wọn létí ká tó ṣe pé ní tújú yóò bá rìnnà kọ́ wẹ́jú kò lè rí. kì í ṣe bí àwọn sọ́jà àtàwọn ọlọ́pàá tó ṣe pé wọ́n kó iyẹ̀sẹ́ lómìn lápá wọ́n tún fi ìràwọ̀ sí àmọ́ lè wọ́n fi ń jà. ìtumọ̀ olè ni pé ọlọ́pàá tán kó ẹyẹ sí lápá àti ìràwọ̀ tí wọ́n máa fi tó bá dáná dúró tí wọ́n máa fi twenty naira lọ yóò máa gbé ah Twenty ń ti gbogbo okùn tó ń gbà yìí ah oúnjẹ agbára twenty naira lọ. àwọn ti tún ti wọ́n gbà gbogbo sòṣùgbọ́n ààyè gbéga tó náà máa gbà wọn sábẹ́ sí ẹni tí ò bá mọ̀ nípa Islam kò lè máa torí ẹ anabi sallallahu alaihi wasallam ni innahu min ahli badri ọbẹ náà tó jagun Badr ìtútúmọ̀ sí bí wọ́n bá jókòó náà àti ọjà ogun bádùn ní bẹ́yẹ wọn bá gbé wọn pa àmọ́ síbẹ̀ síbẹ̀ ànábì òní ni wọ́n pa sallallahu alaihi wasallam torí pé kí ni ìnáwó sàhábì torí sàhábì ni kí tún ṣe mùnáfìkì àní sàhábì ẹni tó ń pera rẹ̀ sàhábì tó tún jẹ́ mùnáfìkì àní sallallahu alaihi ni kó wọn máa pa torí pé kí ni inni akhsha an yuqala inna muhammadan yaqtulu ashabahu gbogbo àwọn pé wọ́n mọ̀ sọ pé Muhammadu ń pa àwọn sàábì rẹ̀ torí pé mùnàfíkì lè léyìn. wọ́n ní ẹ má pa torí pé min ahli badr ni la tadri la'alla Allaha qad tala'a ila ahli badr faqala if'alu ma shi'tum fa inni qad ghafartu ọmọ bọ́yọ̀ lọ́wọ́ bá ti wú àwọn ẹni tó jagun Badr ọwọ́ àsọ fún pé ẹ máa sèǹtó wù yín látòní lọ torí mo ti forí jìn inú pé ṣe tó wù náà nù ọlọ́run ti forí jù so eléyìí ipò ńlá kan ni sùúrù ló ṣe jẹ́ pé tá à ń bá ń kà nípa àtàn ìgbésí ayé àwọn sàábé ẹ rí i pé tó máa ṣàlàyé títí títí títí wọn ni albadiri albadiri ẹni tó jagun gbà yẹn ni pé kò gíga ni àti ìka biography ẹnìkan ni wọn rí i pé wọn sọ pé al-Uhudi ẹni tó jagun Uhud alkhandaki ẹni tó jagun Khandaq wọ́n lè padà wí o sharaka fi ghazwati Uhud aw fi ghazwati Khandaq ipò náà kópa ń bẹ̀ àmọ́ kíkẹ́ mọ wọn fìyàn tì sí la gẹ́gẹ́ bí ipò àgbéga orí à kìí ṣe bí Badr nítorí pé Badr yẹn àgbéga ńlá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi sọ pé la tadri la'alla Allaha qad ittala'a ala ali Badrin faqala if'alu ma shi'tum kọ́ni wà fọ́ òtún lọ́kùn. bẹ́ẹ̀ náà ni àwọn tó kópa nu bẹ́ẹ̀ àtò rìbùwàn ṣé máa sọ pé ìwọ ń bẹ́ẹ̀ náà tó kópa nu bẹ́ẹ̀ àtò rìbùwàn ìbùtọ̀ ga ni o. nítorí pé làkọ́dọ̀ radiyallahu anil mu'minina idh yubayi'unaka tahta ash-shajara làkọ́dọ̀ radiyallahu anil mu'min dájúdájú ọlọ́run ti yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo ebi yorùbá ẹ̀yọ̀rọ̀ wọn kẹta àti ṣẹ̀dọ̀rọ̀ nígbà tá ń fi àtìlẹ́yìn wọn hàn sí ọ̀pá wọn pẹ̀lú rẹ̀ ṣẹ̀dá wọn kẹfì mọ́kà lókun lábẹ́ẹ̀kì. ìyẹn ni kí tó bá ti jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó kópa nínú eléyẹn ó ti jẹ́ radiyallahu anka khabaran la insha'an ó ti jẹ́ ọ̀kan nínú ẹni tó ràn ọba yọ́nú sí ní ìfúnni níròyìn tí èsì pàṣẹ àdúrà fúnni lásán. torí radiyallahu anhu radiyallahu anhu ó lè jẹ́ àdúrà ó lè jẹ́ ròyìn tó tiẹ̀ ti di ìròyìn ó di àdúrà pé ọlọ́run ti yọ́nú sí ọ tẹ́lẹ̀ àwọn awa ń bẹ̀ kó tún sàlẹ̀ kù torí ẹ̀ sọ kan nínú àwọn tó wà nínú lẹ́yìn sọ gi yẹn dàbà mí igi pé igi tí ana àtúrẹ̀ wà min radiyallahu ala man sharaka fiha ipe ìbẹ́yà àkànni sípò ọlọ́run bá yọ́nú sí gbogbo ẹni tó kópa ń bẹ̀ ká sọ gìyẹn dígí àbàmì ká wá bọ́ ká wá já nínú egbò rẹ̀ ká máa rẹ́ já nínú ewé gbogbo kó di igi gbogbo ṣe pé kẹlà torí inú ti pé ọkùnrin ogun nígbà tí ń kọjá lọ lọ́dún kan wọ́n sáré tí gbogbo yẹn ń pè lọ sí yẹn ṣé yẹn ẹ̀ wọ́n wà wọn sáré igiwo nìyẹn àwọn náà wà ń bẹ̀ bá níjọ́ yẹn igiwo nìyẹn igi ah, yẹn kọ́ ah, igi alábàáká bá wọn nìyẹn tó hmm, bẹ́ẹ̀ ló ti yẹ káwọn olórí ọmọ ṣe kìsì kú lórí wá sọ̀rọ̀ alẹ̀ ó di bàbá tí ọmọ ẹran igiwo nìyẹn àkọ́kọ́ sẹ́mi pé ah, kálukọ́ ẹ ti gbàgbé ni àbí òye pé igi wo ni ẹ igi tí asebéyà alábẹ ok lẹ́wọ̀n á pé lọ sábẹ̀rẹ̀ ẹ wá dà wá àtàkì gbogbo ẹ̀ wọ́n wù tégbòtégbò tí gbòǹgbò tí gbòǹgbò ni wọ́n wù kékeré ni ẹ wàá sọ di ní tẹ́ ẹ máa bọ̀ ẹ wù kékeré sí igi lásán náà igi lásán ọlọ́ọ̀hìn ṣùgbọ́n náà wọn bá ní kọ́ sẹlẹ̀ pábẹ́rẹ́ ní nǹkan ti wáyé torí pé òórùn mú da tá a sọ digi mọ́ a ìmpọ́tù rẹ̀ àmọ́ ẹ̀sìpọ́tù rẹ̀ pé àlùbáríkà kan bẹ́ẹ̀ ń bì àwọn ẹ̀ ti ti wú. so nígbà tí wọ́n sọ pé bàbá yìí ń bẹ nínú àwọn tó kópa ń bẹ̀ ẹ̀ rí i pé èèyàn ńlá ni radiyallahu anhu. wọn lọ nàbí wa muhammed sallallahu alaihi wa sallam wọn rán bàbá yìí sọ àwọn èèyàn kan pé kọlọ pé wọn ṣẹ̀sìn islam gbọn tàbí tẹrí yẹn wọ́n fún wa ní special assignment kálukú sí pass àwa ń kọ́ ṣe máa fún wa ní assignment ẹ̀yìn kíkà tó débẹ̀ ẹlòmíràn ti mú ìtumọ̀ excuse wa pé i'm sorry why wọ́n pè mí ká tó débẹ̀ so mo nídìí láti lọ dáhùn pípé tí wọ́n pè mí lé kọ̀ọ̀bá tún ní padà abẹ́ mọ́ so ṣùgbọ́n àwọn sábẹ́ là ẹ dákun ẹ try láti ka ìtàn ìgbésí ayé àwọn sábẹ́ kẹ́ẹ̀fì mọ̀ ẹ́ pé àwọn sàábì yẹn ulaika àbáyé ni wọn faji'ni bimithlihim idha jama'atna ya jarirul majaru. àwọn bàbá wa nù tí wọn bá láwọn bàbá tó ṣe é fi yàrá tó dàbí àwọn sàábì má gbé wọn pamọ́ já rí wọn káwọn wọn wò pẹ̀lú àwọn sàábì táwọn bá sọ pé àwọn bàbá wa nídìí ẹ̀sìn tálámìn àwọn sàábì táwọn làwọn bàbá tiẹ̀ wò wọn nàbí sọlọ́lá àti làwọn sáwọn èèyàn kan fa asilamu ogun wọn sì gba islam nítorí pé àwọn sọ̀dẹ̀kìnà máa wà wọn jẹ́ ẹni tó ní òótọ́ pẹ̀lú ọlọ́ wọn èsì múnáfìkì tọ́wọ́ àti kò túmọ̀ sí pé láti ìjọ táwọn náà ti ṣe dáwà ààrẹ nìkan gba islam kò sí pé a fail àìsè sọ̀dẹ̀kìnà máa wà ذلك فضل الله يؤتيه من يشاء ṣùgbọ́n àwọn sàábé tẹ rí yẹn sincerity yẹn pọ̀ débi hìn ó sì jẹ́ pé ẹwọ̀ kan màtá sallallahu alaihi wasallam jọ́gùn lẹ́bùn ó ní gbogbo àwọn àgùntàn tí mẹ́mbẹ́ mọ̀ fẹ́ anábì ní kó burú ẹkú ẹkú ẹ̀ǹbá wa kókìn fa anábì ní ẹkú kú mọ́tò kú ó sì ti ń ti ń wò pé hey ṣe máa fi lè kó fóun ṣe máa fi lè kó fóun sẹ́ni bá ti kó fóun ọgbà Islam èsì torí pé wọ́n fowó tàn jẹ torí ká ní sá fowó tàn jẹ tó o bá tán sẹ́ni yóò fi Islam lẹ̀ báyìí lọkùnrin padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ an aslimu ẹgbà Islam fa inna Muhammadan. يعطي عطاء من لا يخشى الفقر torí محمد sallallahu alayhi wa sallam a máa fún yẹn lẹ́bùn ẹni tí ó bẹ̀rù òsì bí gbogbo wọn ti gba islam nílùú wa ni àbújá lẹ́gbẹ̀ẹ́ ọ̀la ńlá tọ́lọ̀ ní kọ́tara rẹ̀ jáde torí délé ẹni tó pè ẹsẹ̀ sí sáà kò ní ẹni tí ń fẹ́ káwọn èèyàn gba kò ní háwọ́ try láti ṣe ra rẹ lọ́nà tó ṣe pé gbogbo ẹni tó bá wà dọ̀ rẹ kò ní lọ láì jẹ́ kó gun ní nǹkankan. ọkàdùn máa gbanú máa bínú pé àwọn kan wọ́n dá àwọn tí ń ṣe kinní kan wọ́n dá àwọn tí ń ṣe kinní kan wọ́n tẹ̀lé kinní kan ṣé lásán ni wọ́n do ní tí ń ṣe kinní kan ṣé lásán ni kì í ti lásán náà ọwọ́ pọ̀ kan wá abùn ọ lórí abùn ọ ń tẹ̀sán bá abùn ọ lọ́fíńdà àbí ẹ̀kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wò pé ah, àwọn èèyàn yìí wọ́n ní mẹ́sẹ̀gì kan tí wọ́n fẹ́ dìlíbà torí pé àlọ́ ọ̀dọ̀ àwọn mi wọ́n kàn fàjùrò ni àmọ́ àwọn eléyìí wọ́n fún wa lórí. fa anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ wọ́n ní tàhádẹ́wò tàhábù ẹ máa bunra yín lẹ́bùn ẹ máa fẹ́ràn ara yín ẹni tó bùn lẹ́bùn yín o ti sí ọ̀nà kọ́ fẹ́ràn rẹ̀ ẹni tó wá fẹ́ràn rẹ̀ ẹni mẹ́sẹ̀gì tó bá rọ sí lọ́pọlọ yọ̀gbà ni tó ló ti fi mágínẹ́tì síbẹ̀ tó àmọ́ wọn kàn jẹ́ ẹni tó ṣe pé káì báwo wọn ti wá gba mẹ́sẹ̀gì yẹn kò lè yé zi torí ẹ̀ ló ti jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ìgbà tó yẹ pé kìí sìn kankan là ń wá fúnra wọn ẹ̀sìn ọlọ́ọ̀ ni wọ́n wá fún un ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam àwọn ò owó mú báyìí gbówó dé máa gbọ́ wọn ni sọ̀rọ̀ kí tó bá bọ́ bọ́ náà nù kẹni tí wọn bá wúlò fún un àmọ́ àwa ń ti wa sẹwọn kébí gbogbo wa ti mú wa àdìmọwọ ni ẹni tí wọn gbà yóò múra bọ́sọ̀mọ́ bó ṣe ìyàwó wọn múra sá bàbá afẹ́ ra búrẹ́dì ok búrẹ́dì èlò àti èlò lọ́wọ́ hundred naira sixty naira fifty naira thirty forty twenty ẹgbàá twenty ẹlọ́run twenty. ọmọ rẹ nípa ó rí pé tí ọmọ practice nù because wọ́n ti rò pé ah tí wọ́n á gbé two hundred fún wa búrẹ́dì ah, lásán ká ah ẹ̀ ah, ẹ́ ṣe fún wọn ní jẹ́ka ẹlọ́run twenty jàre nítorí pé àti fún ọmọ àti fún ọwọ́ mowó ni kò sí tó fẹ́ release ẹ̀ iná ló sì fà ló fi jẹ́ pé ọ̀ á lè influence anybody àfi níwọ̀nba níwọ̀nba tó máa gbọ́rọ̀ wá bọ̀ tó ti pé ọ̀rọ̀ yẹn ò nídìí owó kó tó sọ́ọ̀bù ẹ̀ ó lé wọn jìnnà tó bá nídìí owó ńkọ́ sẹ̀kọ́ yà kéènì so eléyìí túmọ̀ sí pé tó bá yẹ pé a ní mẹ́sẹ̀gì tá a fẹ́ deliver a gbọ́dọ̀ mọ kẹ́kọ̀ọ́ lára nabi Muhammad sallallahu alaihi wasallam. torí eléyìí wọ́n rán bàbá yìí lọ sí àwọn èèyàn kan sọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n sì wọ́n lọ sí dẹ́sẹ̀ Islam gbogbo wọn gbé Islam ń bi anabi lè rí pé ìnà bí ọ̀rùdẹ qawmin ahli kitab àwa ń bẹ bí ọ̀rùdẹ qawmin nílùú àwọn èèyàn kan ahli kitabin badal tala àwọn èèyàn kan náà àwọn tá a fún ní yahudi àbí kan nasara wọ́n fi dhalika bayanan ó ti tó lálàyé onídìí kọ́ sọ pé nasara ni wọ́n àbí yahudi lè anna hukma yastawi fihima torí ìdájọ́ dọ́gba lórí wọn kò bá jẹ́ yahudi kò bá jẹ́ nasara iná bi ardi qawmin ahli kitab ẹ̀rí tún bẹ́ẹ̀ ń bí nípa abánabi sallallahu alaihi wasallam kọ́mẹ́ǹtì lórí pé kìí ló pè wọ́n anabi fi sílẹ̀ lórí bó ti ṣe pè wọ́n yìí pé ahlu kitab náà ni wọ́n wa hadha iqrarun lima jaa fil Qur'an bi sunnah eléyìí jẹ́ sunnah tí ó jẹ́ sunnatan taqririyya a tradition confirming the Qur'an wípé àwọn ahlu kitab yẹn ahlu kìtàbù náà ló kọ wọn jẹ walakinnahum kuffar bó tilẹ̀ jẹ́ pé kèfèrí ni wọn ṣùgbọ́n ahlu kìtàbù yẹn kìí ṣèdè àwọn kìí wọ́n pọ́n wọn lé ṣùgbọ́n ahlu kìtàbù ni wọn wa alayhi ẹnìkan sọ pé àmọ̀kùnrin ni ahlu kìtàbù ni síwájú kọ́ lọ́n tó rán anabi sọ̀rọ̀ láti sẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́n rán anabi sọ̀rọ̀ láti sẹ́lẹ̀ wọ́n ti ahlu kìtàbù wọn ò ká súnà wọn ò sì ká kùránì pẹ̀lú pé ahlu kìtàbù ní sàbẹ̀ pè wọ́n yìí anabi ò sì kó sì sọ̀rọ̀ eléyìí bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí tó fi hàn wá wípé mandana bidinihim walau lam yakun min bani isra'ila udda min ahli alkitabi ila yóò mi kìyàmà. àwọn fún ọ̀kan náà àwọn alkitabi àbíjọ́ fún ilẹ̀ alqiyama kò bá àmọ́jọ́ kan náà àwọn israẹli tọ́lọ̀ rán anabi musa àbí isa sí torí pé màtá nàbí sọlọ́lá àti wasallam tó kọ lẹ́tà sí azim rome olórí àwọn rome ní قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله تبعوا القرآن سقلوا أمه أبي يا أهل الكتاب تعالوا سقلوا أمه نعم أي القرآن هو قل يا أهل الكتاب àbí yá ahlal kitaabi ta'alaw ẹ̀yẹ kuraani o wọ́n yìí fọpọ̀ lọ fi sọpọ̀ wà mẹ́ àbí kò sùn mẹ́. sẹ́mi súra yẹn Suratul Ma'idah ẹ̀yẹ wò kò jìnnà twenty something. Ali Imran ẹ̀yẹ wò. tọ́ anabi sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n fi pè wọ́n ní ahlu kitab tó ń ti pé Rome ara Rome wọn kò sì sí ọ̀hún àmì. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون آية يعني قدس وعين ìyapọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ nípa pé tí ọ̀rọ̀ anábì ni nípìnlẹ̀ kó tó di àyà àbá àyà ni ó ti sọ̀kalẹ̀ kánábì ò tó lò ọ̀rọ̀ kò yé nítorí pé kẹ́límà kan wà ń ni mo fi ní kẹ́ sí yẹn wà ń kẹ́límà kan wà ń tó wá nínú ọ̀rọ̀ anábì wa ṣùgbọ́n tó ṣe pé al-Hafiz ibn Hajar náà ọ̀rọ̀ tó ń gbé anabi sallallahu alaihi wasallam ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn lọ́rọ̀ ẹ̀yìn rẹ̀ lọ́lọ́run aṣọ ayakalẹ̀ gẹ́gẹ́ bá anabi ti ṣe sọ yẹn sallallahu alaihi wasallam. aṣááyìí ni pé ọlọ́run pè wọ́n ní ahlùkìtà anabi sallallahu alaihi wasallam pé ó pè àwọn Rome ní ahlùkìtà tó ń ti pé wọ́n yẹn sọ̀kan náà ọmọ Israel tọ́lọ̀rán anabi Isa sí àbá anabi Musa sí tó ń torí délé ìlànà àwọn olùmọ̀ọ́ àfisọ yìí pé gbogbo ẹni tó bá ti tẹ̀sí wọn fahuwa min ahlil kitabi walau lam yakun min bẹ́ẹ̀ Israel. so ẹ̀rí yìí náà tún fi hàn wá wípé alùkìtàbù náà lẹ́mọ̀ọ́kùnrin ọdúnjọ́ pé dàrú kìyàmà. gẹ́gẹ́ bí hadith Mu'adh ibn Jabal innaka ta'ti qawman ahla kitab falyakun awwala ma tad'uuhum ilayhi shahadatu àwọn kẹta àwọn tá a wọn sí yìí o tọ́lọ̀ báyìí o àwọn èèyàn kan ní tó ti pa fún síra anabi sọlá àti sọlá sọ pé ahlu kitab so eléyìí túmọ̀ sí pé ahlu kitab òǹbẹ tọ́ ǹjẹ́ tó bá rí báyìí wọ́n ní inna bi ardi qawmin ahli kitab kitabin nakira a sì ti ma kitabin tí wọ́n sọ ń bẹ̀ yẹn tawrata àbí injila wa alayhi la yuqalu muslim ahlu kitab wọ́n yìí pé mùsùlùmí ní alùkìtàbù pèsè bẹ́ẹ̀ náà ní tíra alùkìtàbù ní àwọ̀ alùkìtàbù àwọ̀ mùsùlùmù mo rò pé yé ẹnikẹ́ni tó bá gba ní alùkìtàbù á dá padà fún ni. nítorí pé alùkìtàbù tó ń pè àwọn pé wọ́n ní tòwúrátà àbí ìnjílà kìí sàpọ́nlé tẹ̀kíìt ìbanilọ́kànjẹ́ ni pé tó ń ti pé tíra ń bẹ lọ́dọ̀ ẹlẹ́sìn kẹfẹ́ rí ẹ̀kẹran sẹ́yìn wá kẹran ìran kẹrin àǹtù mùsùlùmí ẹ̀yin ti àlù kìtàb àbí òye wa wọn kì í pe mùsùlùmí ní àlù kìtàb. wọ́n ní àwọn máa ń gbé ìlú àwọn èèyàn kan àárín àwọn èèyàn kan tí wọ́n jẹ́ àwọn ẹni tá fún ní tírà afẹ́nà kólófì àníyàtìhìm tá a lè máa fa àwọn ọjọ́ ń bí bóyá ara ń jẹ ń lé oúnjẹ àbájọ ń gbélé àwọn afẹ́ lu abọ́ abọ́ ọ̀yà títí lọ́gọ́sí ọlọ́ abọ́ ọ̀yà dòkásì abọ́ matthew rebecca pọ́ọ̀lù dání lọ́gọ́sí ọlọ́bù ló ti ṣe tá a lè lò ìyá jẹ́nẹ́tì food restaurant wọ́n kàn wọ́ ọbẹ̀ nípa ẹ̀rọ àwọn oúnjẹ ọjà yìí fa so ṣé a lè máa fa without without taking care nǹkan bẹ́ẹ̀ kódà bíi pé ìyá amina food restaurant fa ọ̀nà kí tí wọ́n náà ìyá amina hmm. ọkùnrin ti bá a lè ó kéré ju àlẹ́ òní máa tẹ́lẹ̀ dé fa ó sì kéré ju àlẹ́ òní máa tọ́tí máa pure water tọ́ ṣé tẹ́bákà ti wọ rẹ́sítọ́rántì ẹ̀ kàn bá ní gbóúnjẹ ẹ̀ rẹ́sítọ́rántì kìnìkan ok qaal anabi sallallahu alayhi wa sallam la ta'kulu fiha ẹ̀yin ọ̀làpẹ̀rin lítẹ̀lẹ́ fi róka ìyá fọlùkẹ́ lónìí alùkìtàbù ń sọ yẹn pa ètò ṣe eh, ìyá bá fún mi ìyá bá gbè mí fáfúnkẹ́ fámúìwá òsàgbé tòkè sèyún fa àwọn sọ alùkìtà gángan sẹmọ kí nǹkan tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtúntì àti ìgò fọ́dà tá a lè fa bọ́ oúnjẹ wọn. tọ́ anabi sallallahu alaihi wasallam la taqulu fiha ẹ gbọ́dọ̀ fi jẹun. illa alla tajidu ghayraha àyàfi tẹ́ ẹ̀ bá ara bọ́ mi tọ́ yàtọ̀ sí. báyìí la ìlọ́wọ́ pé abọ́ tí wọ́n ò gbọ́dọ̀ lò àyàfi under condition tọ́ ọ̀ bá ara bọ́ mi tọ́ yàtọ̀ sí. tẹ́ ẹ̀ bá ara bọ́ mi tọ́ yàtọ̀ sí ńkọ́ faghsiluha anábì ni ẹ̀fọ́ nù. èsì nítorí bá já làwọn èsì nítorí pẹ́lẹ́dẹ̀ ni wọ́n á mọ̀ kí lọ́ọ́ fà tán fi ní ká وكلوا فيها ليس باطلا في الجمع متفق عليه أي رواه البخاري ومسلم عن أبي ثعلبة الخشني رضي الله عنه حديثه إني أقول ما إن ما في سيري لذلك أقوى أهل الكتاب بأوان نصارى أوان يهودي أبوان wọ́n ní najesun ẹ̀gbin ni ẹ̀gbin bẹ́ẹ̀ nù ẹ̀ abọ́ wọn tí wọ́n ń lò wọn ọba àti fọ́ ẹ̀gbin ni abọ́ wọn ọba àti fífọ́ ẹ̀gbin ni kí ló fà tó fi jẹ́ ẹ̀gbin ààbò ẹ̀sìn mọ̀ pé àwọn àwọn alùpùpù tẹ̀ ẹ̀rí yẹn àwọn tó máa mójútó ìmọ́tótó abọ́ pé à ń gbà mí jù wá lọ. torí ńgbà tí wọ́n bá fẹ́ fọ abọ́ yẹn ó lè jẹ́ pé kinní kan lẹ́yìn ọ̀sẹ̀ wọ́n tún mú kinní kan dík tá máa dà sí abọ́ tábọ́ tó máa dán wọ́n máa ta yẹ́rìnyẹ́rìn àǹtí àǹtí àǹtí kinní kan àǹtí kìkìnì kan torí kìkìnì kan kọ́mọ́ bá lẹ̀ máa torí kìkìnì kan kọ́mọ́ bá wò ó gbogbo ẹ̀ náà wọ́n fi fọ́ torí wọn fẹ́ kú. tọ́ba àwọn eléyìí túmọ̀ sí pé kí wọn náà máa fa abọ́tọ́ dọ̀tí jẹun o wọ́n á yẹ kó gbogbo abọ́ ti ògèdè dọ̀tí náà máa fi jọ pé bá a bá kú kò burú a wọ́n gan Islam ọ̀gbà púpọ̀ kàn máa kó ara rẹ̀ wá kú fúnra rẹ̀ látòlókó bí àyèdí kún ìlà tẹ̀lókà ẹ má fọwọ́ ara yín tìrán yín lọ síbi ìparun wala taqtulu anfusakum ẹ má fọ ara yín para yín inna Allaha kana bikum rahima. torí de eléyìí tó bẹ́ẹ̀ ṣe ní àmójútó kankan tá àwọn tá a mọ̀ láyè sí wọn kí wọn lọ fà tẹ́bí láàbọ̀dọ̀ fà bọ́ wọn jẹun. ṣé nítorí pé tó ẹnu ẹ̀gbin ni ebi ajá akramakumullah ajá nìsín ẹ̀rí kí sájà bá ti bọ́ gbá wọ́n ní ká fọgbọ́n yẹn lẹ́ẹ̀méje nítorí itọ́ ẹnu rẹ̀ wọ́n tún wá lẹ́ẹ̀kan nínú ẹ̀ẹ̀méjèèje yẹn kọjẹ́ pẹ̀lú kínní kọjẹ́ pẹ̀lú pẹ̀ nítorí pé nǹkan kan ò lè gbọ́n itọ́ yẹn kúrò lára abọ́ yẹn àyàfi kínní àyàfi pẹ̀. sétorí wípé itọ́ ẹnu wọn ẹ̀gbin ni nítorí pé itọ́ ẹnu wọn ẹ̀gbin ni àwọn àbíntọ́ fà á oní nítorí pé àwọn mo jẹ́ pé wọ́n lè jẹ lẹ́dẹ̀ kọ́mọ́sì jẹ́ pé abọ́tán fi ń jẹ lẹ́dẹ̀ àánú òbí pé àfi ń jẹ wúrẹ́ omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ sẹ̀rọ̀ pé ẹlẹ́dẹ̀ ni ìwọ́n pè wọ́n ọ̀dẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ àmọ́ omi ọbẹ̀ rẹ̀ sẹ́ẹ̀ pé mùdùmùdù rẹ̀ ọ bọ́ sínú epo so ó ṣe sìnkìn sí ọ lẹ́nu wá ní ọ̀jẹ̀ ẹran ah ẹni tó bá ti mú omi ọbẹ̀ ńkọ́ òun náà ti jẹ ẹran àbí nítorí pé wọ́n máa mutí ẹ̀sìn wọn bá fẹ́ mutí wọ́n lè dànù abọ́ tòtí máa dànù abọ́ kún tó máa wín so wọ́n sì máa fa abọ́ sọtí náà tí wọ́n máa fẹ́ pọ́n ọtí ó lè jẹ́ pé inú abọ́ ni fi ṣe abọ́ ni wọ́n lò láti fi láti fi sẹ́mu abọ́ ni wọ́n lò láti fi sọtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé nítorí gbogbo eléyìí ni àbí nítorí pé àkàn kórìíra rẹ̀ nítorí pé àwọn kèfèrí ni ṣé nítorí àwọn sábàbí yẹn àbí nítorí pé wọ́n jẹ́ kèfèrí. apá kan nínú àwọn olùmọ̀ wa wọ́n sọ pé ntọ́fà àtànàbí sallallahu alaihi wasallam tí wọ́n fi ní ká lọ abọ́ wọn òun náà ni wípé ẹnu wọn ń kọ́ itó ẹnu ẹ̀gbin ni wọ́n ní itó ẹnu wọn ẹ̀gbin ni wọ́n ní tó tún mú ni mà bẹ́ẹ̀ ọ̀nà lọ́rọ̀ ọlọ́run tó ní innamal mushrikuna najasun àwọn ọ̀sẹ̀ bọ́ jẹ́ nǹkan bí ibà sẹ̀gbìn ìnàmá ìtumọ̀ rẹ̀ ní hasrun wà qasrun pé wọ́n jẹ́ nǹkan kan pé ibà sẹ̀gbìn. tán a sì ti mọ̀ yín pé alkitabi yahudi àbí yóò kọ́ rẹ̀ ìròyìn rẹ̀ ní kíni mushrik. sẹ́wọ̀n káyà ń sọ pé innamal mushrikuna najasun a sì mọ̀ pé kìtàbí mushrikun ni tí kìtàbí bá jẹ́ mushriku farutubatu famihi najasun. màá ti mọ̀ pé kìtàbí mushriki ni ọ̀sẹ̀ bọ́ kúmá wọn jẹ́ nǹkan kan bí ó bá ṣe ẹ̀gbin àti pé kìtàbí ẹ̀gbin lónà ẹ̀gbin ni ìrọ̀ tí wọ́n bá ń ṣe èméjì pé mùṣírikí ni wọ́n wọ́n ò di kèfèrí o nítorí kẹ́ni tó bá rí kèfèrí tí ò pé ń kèfèrí fahuwa káfìr kọ́mọ akẹ́kẹ́ ọlọ́mọbìnrin tí wọ́n là àkókò mà á ọ̀rọ̀ kèfèrí ló ń sọ yẹn tó bá sọ́ra bẹ́ẹ̀ ni ọlọ́run tí wọ́n là mọ́ ọ̀run ọ̀run kọ́ ọ̀run báwò nítorí pé ọ̀run yẹn abbreviation ni ọ̀rọ̀ kèfèrí pọ̀ nù ọ̀rọ̀ yorùbá ọ̀run lọ́mẹni tí ó là ń ké sọ ọ̀run lásán ni wọ́n sọ ọ̀run èwo ọ̀run mìlà òòsà yẹn ni wọ́n mìín wọ́n abbreviate yẹn ni ẹ gbọ́dọ̀ ọmọ báwọn sọ̀rọ̀ kèfèrí ọlọ́run ti mọ ọmọ àlùjànnà ti mọ ọmọ aná ṣùgbọ́n kò sí mistake tó lè mú kí kèfèrí kan wọnú àlùjànnà kọ́lá kò ní wo bẹ̀ onígbàbẹ̀ kọjá pé kíni èèyàn ò ní gbóòórùn kan ẹ sọ pé ó rí bẹ́ẹ̀ so nítorí de eléyìí ló ṣe jẹ́ pé wọ́n ní torí pé wọ́n jẹ́ gbin ni ó ṣe jẹ́ pé ìtọ́ ẹnu wọn jẹ́ gbin ìfàlà nàbì sallallahu alaihi wasallam fi ní ká má fi jẹun eléyìí jọrọ apá kan nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀. kí ló fà á tí wọ́n bá bí ọ léèrè tẹ́ẹ̀fi pé àwọn kìtàbí yóònà ahlul kìtàbí tẹ́ẹ̀fi pé wọ́n ní mushrikuna ìdí tá a pè wọ́n ní mushrikuna. òun náà ni wípé wọ́n sọ pé Isa ibnullah wọ́n sọ pé Isa ibnullah ẹnìkan sọ pé ẹ̀ ń gbà wọn àpè ní ibnullah kí wọ́n lọ́wọ́ wà ń bẹ̀ wọ́n sọ pé má jaza abi jaza ntọ́tọ́ sí baba gbọ́dọ̀ tọ́ sọ́mọ bó ti ṣe jẹ́ pé baba làwọn gbọ́dọ̀ máa sìn ọtọ́ pé káwọn ò sìn kíni káwọn ò sìn ọmọ ẹ̀yin náà wọ́n sì ti mọ̀ kó di wọ́n sì máa ṣẹ̀ṣẹ̀ máa pariwo fún yín pé kíni ẹ wọ́n kọ́ tí wọ́n máa ní ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fẹ́mi mi máa sọ́ wọ́n gbọ́ àwọn dúpẹ́ bàbá àwọn dúpẹ́ ọmọ àwọn dúpẹ́ fẹ́mi mi máa ṣírkù wàlẹ́lẹ́ ṣírkù akbar ìṣẹ́bọsọ́lọ̀ lẹ́bọ tó ní ńlá jù so ìgbà tí wọ́n ti pè lọ́mọ ọlọ́run sọ̀rọ̀ fún ilé ìhìmánilẹ́ wọ́n gbé ní tọ́jẹ́ tọ́lọ́ wọ́n gbé lọ fún tọ́jú lọmọ ọlọ́run àwọn náà gbé ìtọ́jẹ́ tọ́lọ́run gbé lọ fún ìzẹ́rù fáwọn apá kan nínú àwọn olùmọ̀ọ́ sọ pé ah, ah, ah, ìtọ̀ wọn jẹ́ ìtọ̀ wọn jẹ́ àti jẹ́ ìtọ̀ wọn ìtọ̀ ẹnu wọn lópin ìgbà péjọ ẹnu wọn ṣẹ̀gbìn àyàfi tẹ bá rí pọ́ jẹ̀gbẹ́ torí pé fèrè aslan kò sí tí kèfèrí ò lè jẹ ẹ mọ̀ sọ kí lọ́ọ́ jẹ wọ́n dàbí olóńgbò ni tí olóńgbò bá kẹnu bomi kò kò sọ ẹ̀gbin àmọ́ ẹ mọ̀ òkè náà jẹ kó tó kẹnu bọ̀ ẹ̀gbin ó lè jẹ̀gbẹ́ tó bá jẹ̀gbẹ́ tó kẹnu bomi à ẹ sọ̀ mbẹ́. so nítorí de eléyìí báyìí ìtú ẹnu wọn kì í ṣẹ̀gbin eléyìí lòdòdò torí pé sọ pé wa ta'amul ladina utul kitaba hillul lakum wa ta'amukum hillul lahum oúnjẹ wọn tọ́ sí yín oúnjẹ tí yín náà tọ́ sí wọn. àti nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó fi omi tí ń bẹ nínú omi tí obìnrin kèfèrí kan rọ sínú àpò tí wọ́n fawọ́ sí ànábì fomi yẹn ṣàlùwàlá àpò tí wọ́n sì fi awọ sí yẹn tí wọ́n máa rọ sí ìgbà tá rìnrìn àjò bá fẹ́ mú mi wọ́n máa dẹnu kọ àpò yẹn ni wọ́n mọ̀ á mú bí ìgbà téèyàn mú mú nígbà tó bá mú tán yóò tún so ẹnu rẹ̀ ó mú nú ẹ̀ tó bá yẹ pé tó ẹnu ẹ̀ gbin ni ànábì sallallahu alaihi wasallam ní fomi yẹn ṣàlùwàlá. bẹ́ẹ̀ ni nínú àdìsí Jábìr radiyallahu anhu ó láwọn máa ń jagun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nínú táwọn máa ń rí lójú ogun táwọn máa ń rí kó ńlá bọ́ àwọn kèfèrí àwọn sì máa ń lò ẹnìkan ebú ẹnìkan ó túmọ̀ sí pé ìtọ́ ẹnu wọn ń kọ́ kì í ṣẹ̀gbọ́n. wọ́n ní àkọsẹ́rì mbẹ́ pẹ́ ń lo abọ́ wọn ṣẹbi lẹ́yìn ìgbà tẹ́ ń wíìnì wọn ni à ń sọ̀rọ̀ pò tí ń wíìnì èèyàn ní ìsinsó lé lo abọ́ rẹ̀ mo rò pé yé nítorí pé lẹ́yìn ìgbà tẹ́ ti wíìnì wọn abọ́ ti di ti mùsùlùmí àbí ti kèfèrí ni laysa al-kalamu fima ba'd kal-kalami fima qabl ẹ̀ tí ìwé ni wọn abó tí di tiyín abó ta ni kèfèrí àmọ́ bó ti di tiyín ta ni wọ́n máa wá di pé ti ta ni tẹ́lẹ̀ tontorí ẹ̀ wọ́n ní ẹ̀rí òsì mẹ́yẹn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kẹta sọ apá kan nínú àwọn olùmọ̀ọ́sì sọ pé ntọ́fà ni pé wọ́n máa ń jẹ lẹ́dẹ̀ẹ́ wọ́n sì lè fàbọ̀ sẹlẹ́dẹ̀ so akamakumullah Allahu alam ẹlẹ́dẹ̀ ó lo oorun kan yàtọ̀ sáwọn ẹran yòókù tí wọ́n bá fàbọ̀ sí àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́yìn kọ́ jẹ́ rí àwọn òsìmọ̀ bí ṣe máa rí Allahumma àbí tó bá pé ńgbà kékeré kálukú bóyá láì mọ̀ níbi à ń ra àràkúrà à ń tàtẹnujẹ à ń jẹgbẹkújẹ níbi tí wọ́n ti ń ta tàkúta sẹ̀wọ̀n pé nísìnyí àwọn ọmọ kéékèèké fẹ́ràn ká máa jẹ ẹran ẹran kan á ilẹ̀ haúsá mẹ́ẹ̀ tó ń pè ní ragadáadà ragadáadà yẹn kí gbogbo bí jàǹjánu ẹran gbogbo ẹ̀ tí wọ́n táwọn ọmọ ọmọ ara jẹ ibi táwọn ti ń ra ragadáadà jẹ wọ́n lè ṣe ẹyin wọ́n ti pè náà kó sẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ náà kẹlómínú sẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ kí kẹlẹ́lẹ́dẹ̀ ọ̀pá tẹ́tẹ́ kó rágádá dọ̀ ọ̀pá tẹ́tẹ́ kó ń pọ̀ mọ́ ọ̀pá tẹ́tẹ́ ọmọ kékeré ẹ̀bà mú sọ́tọ́rọ́ ẹ̀bà mú sísí gbogbo ẹ̀ ní ọmọ kò jẹ. Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ní lè ti ṣẹlẹ̀ mistakenly lẹ́yìn náà àtẹnujẹ ọlọ́mọdé ọ̀pá wa ẹlòmíín náà ń bi à ń tojú bọlé ilé alájọyọ̀ yìí ẹlòmíì ti jẹ ẹlẹ́dẹ̀ tó ń ti kó ti dàgbà nítorí pé wọ́n ń sòkú wọ́n ń ṣèyàwó àwọn Yorùbá yìí ẹ̀yin máa kíyèsí tẹ́ bá so màálùú mọ́lẹ̀ nílẹ̀ Yorùbá yìí náà láti rí tẹ́ bá tún ra wo kọ́nà wọ́n tún lè so ẹlẹ́dẹ̀ àwa mà tẹ́ bá ṣe màálùú tán tẹ́ tún ṣẹlẹ́dẹ̀ ṣé wọ́n máa ń ṣe pọ̀ ní àbọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá ṣe pọ̀ wàhálà ẹ bá ní wọn bá ẹ bá ní bóúnjẹ fún ọ ẹ bá ní bó ẹran tí ó tó mú àti gbogbo ẹ bá ti dénú epo àti máa dá àmọ̀ pé ẹran ẹlẹ́dẹ̀ lélẹ̀ kìí ṣe ẹran ẹlẹ́dẹ̀ wàhálà. lẹ́ẹ̀kejì káti ẹ̀ wọ́n á ni wọ́n sì ṣé wọn ò lè fi síbí kan náà máa bù náà náà fi síbi tí wọ́n fi bu ẹran ẹlẹ́dẹ̀ kan yìí tí wọ́n fi bu ọbẹ̀ màálù fún ọ táwọn kó mi ọbẹ̀ ńkọ́. àyọ àsọra fún àǹtírìbọlé ẹran lé núrù yìí gbogbo ibi tí wọn ò ti pè wá tá a sá máa lọ tá a máa kí wọn ọlọmọsí wa lẹni tí gbẹ̀yìn bí dáadáa. bísí ẹ̀ máa ti jẹ́ tojúbọlé pé gbogbo àjọyọ̀ wọ́n bọ̀ ń bẹ̀ náà ni eléyìí ni wọ́n ń pè tọ̀pọ̀ fóòlù wọn ò pé ọyọjú ìyá la pé ọmọ lọ́yọjú so gbogbo eléyìí wà kí wà ní ìmọ̀ wọn bá kàn yàn lábùkù tí wọn ní àpè ọ jáde kọ jáde sọ bẹ́ẹ̀ lòfin ọlọ́run sọ tòfẹ́ ilé tí wọn ò pè ẹ má fún jẹ lọ pé kìnnì sáńpẹ́ ọ torí lẹ́yìn ní òjò sọ́ra tí òfin lọ jẹjẹ kú jẹ pàápàá jùlọ àwùjọ bíi táwọn èèyàn ti máa wọn ò méjì ọ̀tọ̀ kò sí ọmọ kọ̀tọ́ àwọn tẹ́bi ń pa wọ́n kọ́ ẹlẹ́dẹ̀ fún wọn jẹ náà ni so àwọn tí máa ń jẹ ẹlẹ́dẹ̀ so kéékèèké ni ẹ̀yin sì mà ẹlẹ́dẹ̀ ọ̀rá máa ń pọ̀ bẹ́ẹ̀ tí ìbá ṣe pínyàn bá múra ó sì tàdí mẹ́yìn dáadáa ó sì wé pẹ̀ wọ́n wá kẹ́ńkẹ́ń onírin ṣáńṣáń yẹn ó gbogbogbogbo kọ̀ dájú kódà bó tiẹ̀ gbó bẹ́ẹ̀. kò dájú pọ̀rọ̀ àwọn fẹ́ kú tán ni látọ̀ yẹn bá ti wọ ẹlẹ́dẹ̀ yẹn rí pé so ṣé mo pé tó bá gọ sá inú kọ́nà abọ́ tó gọ sí tètè rẹ̀ à ètò wà lọ́ọ̀kan gan wọn ọ̀fọ́ tán ká tó pè gọ ìwọ wọn lọ rẹ ẹran wọn abọ́ nǹkan náà wọn ewúrẹ́ sórí la fi lọ́dọ̀ kèfèrí kí wọ́n ti ọ̀gbọ́ lọ́n àwọn ọ̀kọ́fà láti kí wọ́n wá gúldà kí wọ́n fi bọ ẹran wàláhì yọ̀ wà nù ẹni tí ọmọ ṣe bẹ̀ tí wọ́n pe tó tiẹ̀ wo ni pé stout fẹ́ fi bọ ẹran pé fẹ́ lomi lásán nítorí ọ̀ràn tẹ́ rí yẹn ni òun náà ìpele ìpele ìpele tí gbogbo ẹ̀ ń lò òkè. tó ń torí délé kátà ẹ̀ má sì sọ ẹmu ẹmu tó ṣe pé ẹ̀yin bóòlù ẹ̀yin máa ń fèlì náà rí àwọn mọ́tò kan wà tí máa gbẹ́ mú kánú bíi pickup báyìí ah tí mọ́tò èèyàn bá tò sí irú mọ́tò òórùn burúkú àwọn tó sì ẹ máa ń gan àwọn tó wà ní pickup àwọn tó máa rẹ́rìn-ín pé yẹ́ẹ́sì àwọn èèyàn pàtàkì tí ń sáàbù àwọn èèyàn ní tí ó kó bá wọn subhanallah alazim ṣé àwọn ilé náà ké ẹ má dẹ̀ mú sínú abọ́ má dẹ̀ mú sínú abọ́ báwo kọ́dà ẹlòmíì nu nínú àwọn mùsùlùmí gan tí wọ́n gbà bọ́lọ̀mbà sọtí lé wọ́n síbi ìtẹ̀mú wa ni ṣẹ̀kẹ́ máa wo nǹkan ọ̀daràn jẹkújẹ so gbogbo àwọn kèfèrí báyẹn ìgbà tí wọ́n bá wá yarò abọ́ wọn sọmọ pé àwọn afan wọn ò ní òfin kankan tó gáìdì wọn pé eléyìí la lè fi ṣèkínní eléyìí la lè fi kò sí akramakumullah akramakumullah ọ̀pọ̀lọpọ̀ náà àwọn kèfèrí fa tígbẹ́ bá gbọ́n lóru tí wọ́n rántí gbé kú wọlé kọ́mọ níkọ̀ láti yàgbẹ́ nu abóúnjẹ abẹ́yìn jìyàn ni nítorí pé kèsè mùsùlùmí sá nítorí pé laysa ba'dal kufri them ẹ̀ṣẹ̀ wo ló tún kù lẹ́yìn tó ti jẹ́ kèfèrí kò sí àmọ́ wọ wọn ká mọ́ ọ lọ́ọ́ làrọ̀ ikú abọ́tẹ fi dánu oúnjẹ lánàá náà ló sùn sí sọ ma pé ọ̀ sá kò lè ní nítorí pé Islam máa ń jẹ́ kórí ó pé nítorí ẹ̀ tó bá wá yábọ̀ wọn tó ọmọ pé káì ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ẹni tó jẹ́ pé ọwọ́ òsì ni fi ń jẹ búrẹ́dì ó dájú pọ́wọ́ ni fi ń tábà àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ ọwọ́ afọwọ́ ọ̀tún abọ́ ẹ dákun bò ní gbé òsè ní bọ́ọ̀nù abọ́. ara ń Islam wọ́n nu tó kọ sọ́ra fábọ́ wọn kó sọ́ra fábọ̀ wọn tọ́ sábà wọn gbélé sọ́jà yìí pé gbogbo ẹ̀ omi gbígbóná ti dàpọ̀ mọ́ tútù ẹ máa lo gbogbo àti dín kankan náà à dín kankan náà dín kankan náà bá wò. sẹ́mi pé ọ̀rọ̀ jíjẹun ni wọ́n ń sọ ń bí wọ́n ní ẹ gbọ́dọ̀ fi jẹun sáà lè fi gbómi wẹ̀ kaná tọ́da àjù náà ní ká má tó fi gbómi wẹ̀ kaná torí bá bọ́ bá ṣe tóbi sí bẹ́ẹ̀ ló ṣe tọ́ sí kí fi ṣẹlẹ́dẹ̀. àbí ẹ̀kọ́ ni ṣèwọ́ wá ní ká máa wá wẹ̀ ká máa fọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ para torí délé ọgbọ́dọ̀ kéè sára má pé torí pọ́wọ́ yín ti wọ́wọ́ ẹsẹ̀ wẹsẹ̀ ẹ̀dá ń kan náà pẹ̀sẹ̀ ọ̀yà yín yóò múra kò ní múra kankan ọlọ́run ti yá múra pé kí n sọ́fẹ́ jà ní so ọlọ́run ti yá torí délé anabi sallallahu alaihi wasallam wọn ni ẹ lu abọ́ wọn ní gbogbo nǹkan yẹn ọba sábàbí. bí gbogbo nǹkan yẹn ọba jẹ́ sábà ọwọ́ wípé ẹ̀sìn Islam ní ẹ̀ gbọ́dọ̀ ṣe ó ti tó torí délé tá a bá wo àdéhìsì yìí náà rí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó tó ìbáṣepọ̀ mùsùlùmí pẹ̀lú ẹni tí ó ṣe mùsùlùmí eléyìí tó túmọ̀ sí pé Islam ọ̀wá wípé dandan àyàfi kí gbogbo èèyàn ó di mùsùlùmí mo rò pé yé wa islam wá pé dandan àfi kí gbogbo èèyàn di mùsùlùmí ṣùgbọ́n islam wá wípé tó o bá di mùsùlùmí wàá ṣoríire tó o bá kọ̀ láti di mùsùlùmí iná lọ́wọ́ ìtumọ̀ la ikraha tó o bá sì ti di mùsùlùmí kò sí option fún ọ láti jáde kó mbẹ but islam. ó fi àyè lẹ̀ fẹ́ni tí ò di mùsùlùmí láti máa bẹ lórí bí ti ṣe ń bẹ lópin ìgbà tó bá ṣe é pé yóò máa sanwó tààrà liyakuna lahu ma lana wa alayhi ma alayna nítorí kó lè jẹ́ pé irun tó tọ́ sí wa yóò tọ́ sóun náà irun tó sì jọ̀ràn ẹ̀ lé wa lórí yóò jọ̀ràn ẹ̀ lórí òun náà nítorí pé tábàjọ gbélú kan náà jọ máa protect tí ó mú lọ a sì gbọ́dọ̀ máa jọ protect ìlú yẹn jìnnà sí ní tó lè kó nira bá torí kí wọn náà lè bá jẹ́ ọ̀kan nuru atọ́jẹ́ pé tí a ní lẹ́tọ̀ ìwọ náà ní lẹ́tọ̀ nítòsí jọ́ràn ẹ̀ lórí wa yóò jọ́ràn ẹ̀ lórí tiẹ̀ náà ìgbà tí wò ó ti jẹ́ mùsùlùmí ó tún lówó kan tó ń san fún wa torí kó àmọ́ protect rẹ̀ lásán láàmọ́ protect rẹ̀ ó tún jẹ́ kékeré òní sanwó ọ̀sánwó mọ́nà ètí mùsùlùmí ọ̀sán zaka ọlọ́run sí lọ́rùn àyàn fún àgbà zaka lọ́wọ́ rẹ̀ àwọn ìtọ́lọ́ ní fún so eléyìí fi hàn yín pé islam tó relationship mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí iná ní túmọ̀ pé ibi táwa ń gbé o alu kitabu lọ́wọ́ à ń bẹ̀ islam sọ fún ọ pé nígbà tó jẹ́ pé alu kitabu lọ́wọ́ à ń bẹ̀ sáko mẹ́ ẹ bá wọn gbé torí ẹ̀rọ sọ̀kọ̀ tura lóríṣiríṣi nípa alákọ̀tòlù mùsùlùmí nàbí ghayril mùsùlùmí relationship tó yẹ wà láàrin mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí alákọ̀tòlù ummatil islamiyya bil umam al kafira àjọṣepọ̀ olólè wà láàrin àwọn àjọ mùsùlùmí àtàwọn àjọ tó jẹ́ kèfèrí so islam fi hàn wá wípé ẹ lè bá wọn gbé ṣùgbọ́n báwo lẹ ti ṣe máa bá wọn ṣe pọ̀ báwo lẹ ti máa bá wọn ṣe pọ̀ bàbá àti màmá rẹ ló jẹ́ ahlu kitab tí wọ́n kàn máa gbóúnjẹ fún ọlọ́mọ jẹ mọ́mì tí wọ́n bá ti kan ọ̀rọ̀ pẹ́ gbóúnjẹ abọ́ tèmi ni ẹ máa bá ń bù sí kí ẹ ṣe pé torí pé ẹ̀yin ẹ̀ lè fa abọ́ yín jẹun abọ́ yín kan. àbí òye mọ́mì tẹ bá ti sí kọ́bọ̀dù yẹn abọ́ tèmi nù torí báwọn ọmọ yẹn tẹ̀ ń sìn fa abọ́ tèmi lọ́rùn àbí òye sùtú bá sì ti jẹ́ pé inú abọ́ tèmi lẹ́ dáńjẹ́ sí mi níjẹ́ sóyé ẹ̀hẹ́n kò nídìí pé ẹ̀yin máa mutí ẹ̀yin máa ń jẹ lẹ́dẹ̀ ẹ̀yin ọgbọ́dọ̀ gbọ̀n rẹ ló ti mọ̀ pé bẹ́ẹ̀ bá da gba ìsìlámù lọ́mọ fún un àṣà ah, mọ́fà bọ́ jẹ́ ńgbà yẹn so yé so àmọ́ nísìnyí masalaye o masalaye lọ jìnnà o. afana kolofi aniyatihim ibẹ̀yìn anabi sallallahu alaihi wa sallam relationship tó lè wà láàrin mùsùlùmí àti tẹ̀ntẹ̀sẹ̀ mùsùlùmí nípa fífi abọ́ wọn jẹun àbí àìnífa abọ́ wọn jẹun. lẹ́yìn náà islam kọ́ wa sòótọ́ diplomacy language kò ráyè nu islam nífàkùn níjẹ́ bẹ́ẹ̀ ọmọ yẹn kèfèrí kọ́ ọmọ akẹ́ ẹ̀ ìlò ẹ̀ gbogbo anáṣọ àjọ ń sẹ́sìn ẹ̀sìn kí lóun jọ sí. anta káfíìr bẹ́ẹ̀ kèfèrí ni wọ́n. so because kò sáyè fún nífà nínú Islam ẹ ra anabi sallallahu alaihi wasallam ẹ compromisation ẹ kìíní kan tí wọ́n mọ̀ tẹ́ra wọn jẹ lónìí sáà lè fà bọ́ wọn jẹun la ta'kulu fiha ẹ bọ̀ fi jẹun ó clear àbí ó clear. àmọ́ àfàkẹ́ lọ bí ọ́ á ní sẹ́rí tá a bá wo ọ̀nà méjìlá lè gbé gbà ọ̀nà ìkíní sẹ́mi pé wọn ò sọ pé wọn ò fà bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni sábà yìí pé èyí tí wọn ò fọ̀ ni wọn ń sọ yàtọ̀ sí ìtàn fọ̀ onídìí analysis kankan ẹni abọ́ wọn tẹ́ran ni ọba àmọ́ tẹ́tẹ́ gan ọba jẹ rọ́bà wọ́n fọ̀ ó mú wọn fi fọ̀ ni wọn fi fọ̀ ni ọ̀kan wa má fi jẹun. sọlẹ ni ara ìseniláke tẹsí islam kọ wa islam ò ṣe mùsùlùmí lọ́lẹ̀ kọmọ àtẹnra rẹ jẹ iná ìjẹ sí islam ọlọwájú láàrin àwọn èèyàn bí kọ́sẹ̀ máa parọ́ ẹ ti ṣì àwọn èèyàn lọ́nà púpọ̀ jù ibi àá tabatu wọn dà mí nǹkan kan náà àwọn jọ́sìn náà ni àwọn jọ́sìn kìíní náà ni tó tabatẹ̀ wó gan ẹ à tábà òkè ó clear àjọsìn lọ́nkàn náà torí ẹ̀ lànà bí àṣọ lọ́nà látàkùlù fi hà ló fi jẹ́ pé àwọn tó máa jáde nílé ẹ̀kọ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí pé wọ́n jẹ èèyàn oríṣi mi wọn ò ní ní nìkan wọn ò sì ní ká má lè sọ̀rọ̀ káyọ òkun rẹ̀ wọn ò sì ká má lè sojú abẹ́ ká fi pé yàn àà ẹni rí lọ́rọ̀ tí ọ̀pọ̀ lélẹ́yìn èèyàn lélẹ́yìn bẹ́ẹ̀ lẹ́rìí lọ́rọ̀ tiwọn torí ẹ̀ lánàá látàkùlù fìhà ẹ̀ bọ̀rọ̀ fi jẹun ẹnìkan lo hikima nù dáwà. ẹ dákun ẹ ṣàlàyé hikima fún wa wọn ní hikima ń bí ọgbà pé ká sọ yìí pé ẹ lè fi jẹun àmọ́ kìí ṣe gbogbo ìgbà ah hikima sẹ́wọ̀n kó ti wó gbogbo súnà ń yẹn irú hikima táwọn lónìí ni pé ẹ máa ṣe jẹjẹjẹjẹ ẹ والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن والنبي تولون سوايا كالفونا لانكو هكما لدوري nínú hikima ni kò sojú abẹ́ ń kó látàkù ló fi ẹ gbọ́dọ̀ fi jẹun ẹni tó bá bínú kó forí sọlẹ̀ wọ́n ní ẹ gbọ́dọ̀ fi jẹun. illa alla tajidu illa alla tajidu ghayraha àfi kẹ́ ẹ má rí mi yẹn ni pé

so ńgbà tó wáyà tó wáyà abọ́ ah, alùkìtà mẹ́nu ńgbà tá a sì rí mi nǹkan a mi bá wà lọ. so yé bẹ́ẹ̀ wàá dìde wàá wà lọ tó bá wàá wà lọ títí títí wàá dé tó rí mi gbà náà láìpẹ́ ò rí mi. àmọ́ ọ̀fẹ́ sí wàhálà ọwọ́ alẹ́lẹ́ náà lọ fẹ́ mú la. fàrọ̀sẹ̀lúwà wọn ni kẹfọ́ àárín tá a fi fọ́ ó sì mọ̀ tá lè lò based on this hadith ọ̀gbọ̀dọ̀ lò. torí pé wọ́n ní kọ́ ọ̀fọ́nù tọ́ rí tó fi fọ́nù ọlọ́run ràn lọ́wọ́ òní kú nítorí àìjẹun wọ́kú ló fi há ìgbà náà lè lè fi jọ. ilé ìjẹ́ ọ̀kan nínú àwọn sallallahu alaihi ti ń kọ́ láti ṣe lólé ayé wa láti ṣe tó àjọṣepọ̀ tí ń bẹ láàrin wa àtẹni tí mùsùlùmí. pé ká mọ̀ nípa súnà ti ṣe máa lò yọ dàbí ìgbà tó ṣe pé ó fagbọn bì kan ó fi takò ńtọ́ wá nù àdéhìí báwo láti di méjèèjì pọ̀ ọlọ́run bá kàn wá lọ ó fún alágbọ̀ọ́yé tó pé inú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ lórí àtìlẹ́ máa fi dá ń gbọ́ fi ṣiṣẹ́ kó ṣe ní àwíjàre fún wa kó má ṣe ní balẹ̀jọ́ fa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu

parí ayà náà. àṣé òye ó tó lẹ́rìí fún wa pé ká máa sọ wípé ọ̀rọ̀ bí àgbà àyẹ̀fẹ́ yìí tí ò bá fún ṣe ṣàṣàbà bóyá fà kan àbí. kọtọ kọtọ torí pé níta ti mọ lọ́dọ̀ àwọn alùsùnà nípa àwọn sàbẹ̀ nìkan làwọn sọ̀rọ̀ bí ọlọ́wọ́ àánú. sòṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ bí ọlọ́wọ́ àánú fẹ́ lómi tí èsì sàbẹ̀ bá a sọ lẹ́ẹ̀kan rí àǹbẹ̀lọ́mọ́ àmì wa sọ di sáìn gbogbo ẹni máa lò fún fọyọkùnù bìdà yóò dà dáadáa lẹ. àlàyé wà lábẹ́ ti fún ẹni tó bá mú ẹ̀rí wípé mọ̀lẹ́bí ẹ̀fọ́ àìrógún ìfẹ́ àlàyé yẹn gan ó wà very clear nítorí pé sóòní lọ́lọ́run sọ alukur'ani kalẹ̀ ní àbáànà bóòlù àwọn aṣáájú ṣe lò bẹ́ẹ̀ wọ́n nìkan lọ́lọ́run sí fáàmù orí rẹ̀ tó fi wá jẹ́ pé ọlọ́gbàgbọ́ yìí tí ó sì náà. mo rò pé ẹja tẹ̀lé súnà wà very clear you don't need to worry yourself ṣé lánàá wọn sọ̀kalẹ̀ fún àwọn ará lẹ́yìn àbí ó ti sọ̀kalẹ̀ tipẹ́ ó ti sọ̀kalẹ̀ tipẹ́ àbí ó ti sọ̀kalẹ̀ tipẹ́ kí ló dé tó fi wá jẹ́ pé ọ̀là kọ́kọ́ ẹ̀ ń tọ́kọ́ apply rẹ̀ báyẹn ó túmọ̀ sí pé bídẹ́ àlò ń sìn tọ́ ẹ ló ti jẹ́ pé nu súnà ibùn ẹ lè sọ fún yàn pé sọ́lọ́ àlè òṣèlú ẹ lè sọ fún yàn pé àléhì sọ́láàtù ṣẹlẹ̀m àléhì ṣẹlẹ̀m ẹ̀ mẹ́sẹ̀ tí sọ̀rọ̀ bí ẹ lọ́ọ̀ àná àmọ́ tó bá yẹ kí bóyá ẹ̀ kárí lẹ́yìn sọ́ọ́ àbí òye wa ẹ sọ di symbol wípé gbogbo àti bá ti dákọ rẹ̀ àbí òye wa turukọ anabi sallallahu alaihi wasallam tó kó zaka wa fún yọọ ma sọ pé Allahumma salli alayhi èèyàn lásán ni wọn sọ pé Allahumma òsín tó burú àmọ́ gbogbo ìgbà tí wọ́n ẹnìkan bí Ali ṣe ilé ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ tontori ẹ̀ nísìnyí lẹ́yìn náà àwọn fún gbangba mi àwọn afọ́n bí díà ni abẹ́ mẹ́bẹ́ nísìnyí wọn akéṣe ewu kan kíní kankan rọ̀bí ọlọ́wọ́ àánú àwọn bí díà lọ́tù máa ṣe rọ̀bí fún pé kíni òun sún náà gan ọmọ ibi tí ó parí tó ṣe rere ò àwọn omi sínú àgé kan náà. kí ló mú ọdún wa ní ìsìn gánà rẹ̀ sáà sọ̀rọ̀ ọdún lónìí àsọdún tiwa kí ló fẹ́ béèrè. kọ́kọ́ gbé tí wọ́n ń sọdún ni kò sí wàhálà ọlọ́run ló ń gbà kọjú oúnjẹ tí wọ́n bá fún ẹ akànú àyà kan nìsín oúnjẹ tí wọ́n bá fún kìí ṣe ráìsì fa kìí ṣe wà kìí ṣe su ẹran tí wọ́n bá dúnbú bẹ́ẹ̀ ni abdullahi bin abbas sọ wa ta'amuhum hillul lakum tọ́lọ̀ ń sọ ńbẹ̀ yẹn ìyẹn ni pé oúnjẹ tán bá ẹran tán bá dúnbú tẹ́ran bá tọ́ ráìsì náà á ní tọ́ kọ́nà kó ṣe múṣíríkù ló ṣe ráìsì ọlọ́run pé kọ́ ọ má jẹ àbí òye wa so ṣùgbọ́n ẹni tẹ́ máa dúnbú lọ́lọ́run sọ bẹ́ẹ̀ but under condition tó bá dá wa lójú dọ́dọ̀ ọlọ́run pé bismillah ni wọ́n wí gbà á fẹ́ dúnbú rẹ̀ àjẹdè lárúbá bá àjẹdè yorùbá kò bá àjẹdè english àmọ́ bá ní in the name of jesus ọ̀gbọ́dọ̀ jẹ́ o tó yé wa ọ̀gbọ́dọ̀ jẹ́ torí pé orúkọ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ wọn dá àwọn wa mọ̀ àmọ́ lónìí tó sẹ́kù nu wọn ẹni tó ṣe pé tó bá fẹ́ dúnbò ẹran yóò sọ pé the name of the name god gan ẹ̀wọ̀n kó lè túmọ̀ sí nǹkan mi tẹ́lẹ̀ pé in the name of allah kò dájú pọ̀ kọ́dà in the name of god kò dájú pọ̀ in the name of Jesus tó ń torí àìgbọ́dọ̀ tó bá ti dájú pé kìí sokọ ọlọ́ọ̀ni wọn dá tó fi ń bu rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé torí tọdún ni ẹran tó máa fi lè pa nítorí ọdún wọn kó wọn bá dá ọkọ ọlọ́run bá ti àgbọ́dọ̀ jẹ́ nítorí ń bẹ nínú má uhilla bihi ń bẹ nínú tí wọ́n pa láti ṣàgbéga fún nǹkan mìíràn tó yàtọ̀ sọ̀lọ̀ náà àríkùsọ̀rọ̀. bóyá ó lè múyàn pa irọ́ àti àyèwò ló lè pa àkọ́kọ́ ní ẹ̀kejì ní pé àwọn àwọn ẹran tó. nígbà tí sọ nígbà tí sọ nígbà tí sọ ẹyọ kan àbí bẹ́ẹ̀ kọ́ ni adúpẹ́ fọlọ́ náà. ẹlẹ́kẹ̀ẹ́ gbogbo àwọn bí àwọn ẹran tó máa ń tà bí àwọn aláta ń sọ̀tàn àwọn méjì àwọn tó máa ń pín bẹ́ẹ̀ fẹ́ pé. àwọn aláta àti wọn ti pa wá. tó eléyẹn à ń bẹ lọ́n bá yẹ pé nàìjíríà ti ń pa fún wọn tí wọ́n bá mọ àwọn farms tí wọ́n ti ń pa torí pé ń gbà mí àwọn hotels láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan kó tó di pé Mr Biggs kan wọ bí àwọn hotels yẹn wọ́n máa ń bẹ àwọn poultries wọ́n bá ń pa díẹ̀ wọ́n àwọn mùsùlùmí wọ́n bá ń pa orí àtẹsẹ̀rẹ̀ àwọn ọ̀fẹ́ wọ́n bá ń pa díẹ̀ wọ̀nyẹn wá wọ́n bá ń san yẹn wọ́n san gbogbo ẹ̀ fún wọn. so Mr Biggs mi náà lè máa ṣe bẹ́ẹ̀. so tó bá jẹ́ pé wọ́n ń kó ẹran yẹn wá láti òkèèrè ni ẹ nídìí láti wádìí bó wọ́n ṣe ń palọ̀ ẹ̀tọ́ yín ni nítorí pé owó yín wọ́n fẹ́ gbà. so àwọn kọ́ńtìrì kan ti kọjá gbogbo lẹ́vù tá à ń wé yìí gbogbo ẹran tí ó wò orílẹ̀-èdè wa gbọ́dọ̀ mọ̀ kọ́dà àwọn tó lásojú lọ nítorí wọ́n ti dùn bù rẹ̀ ṣáájú ṣùgbọ́n àwọn ibi tó ti tẹ̀tí lè parọ́ onáàrin lójú ogun àbí ẹni tó fẹ́ ṣàtúnṣe láàrin yàn méjì àbí ẹni tó ṣe wípé wọ́n fẹ́ báyàwó rẹ̀ sọ̀rọ̀ so láàrin ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ o lè parọ́ fún ìyàwó rẹ̀. nígbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ló mẹ́rin tí ó là yìí ẹ̀yẹ̀ ìbéèrè kan wá wá ní abẹ́ abẹ́ ibẹ̀ yẹn látàrí bí a ṣe máa ń kí kíra wa lórí àwọn tó bá tó wà ní ṣọ́ọ̀bù àti tó ń ṣòwò tó máa ń kọ́ pọ̀ kan wá sọ pé ajé awọgbá ajé adi ajé aṣèjì nàṣà ọ̀pọ̀ wá wá dìgbọ́ àpé mo máa ń gbọ́ orí kì tí wọ́n máa ń kí ajé yẹn láti pé máa kan wà pé tó wọ́n máa ń pè lọ́mọ ajé tí wọ́n máa ń kí ajé yẹn ní pé tó wá ṣòpé lẹ́ni pé òrìṣà kan ni ajé yẹn máa ń fi àyè tó bá ti pé. sẹ́nìkan wà tí ń ṣe méjì pò sànù. àwọn ọ̀sán pé wọ́n á ní kò ṣó ṣà. àló sànì jàre àló sànì jàre. nítorí bá wù wọn kí wọ́n pè ó sànì because èdè tí wọ́n ń sọ la fi George nínú àṣà Yorùbá àwọn Yorùbá náà sì tún confam ipò sànì àwọn Yorùbá gidi confam ipò sànì tó ń torí de eléyìí báyìí wọ́n pè ajé òdì ajé ọ̀tà owó ọ̀tà ẹ̀gbọ́n contradiction ọ̀bẹ abẹ́ ọ̀bẹ owó ọ̀tà owó ajé òdì owó òdì tó fò bá wọgbá ajé ọwọgbá owó ọwọgbá ẹkú ọrọ̀ ajé ẹkú ọrọ̀ owó báwò. ajé ó gbé àwọn sowó gbè yín nù sani láṣẹ kẹfì dàrí anabi sọlá àṣọlá ti parí dinar abdu dirham òsányẹ owó oníjẹ bẹ wọ́n sì lọ sórí ibú ẹrú owó sẹ́wọ̀n kó sàtàwọn bọ̀ nù torí rẹ̀ ẹ ọjà ọlọ́run jẹ kárakáta. gbèsè kú ọrọ̀ ajé tófò bá bá ọ̀n ó di gbèsè ajé ó di jẹ́ni kí wọ́n ti ní ẹ ajé ó di pé àà máa ń sọ̀sọ̀kúsọ fún mi. ṣé yé wa ọjà bẹ̀rẹ̀ sí. àwọn ṣe ẹnìkan muslim ni bẹ́ẹ̀ bóyá wọn àti ìkan náà àwọn

ìwánú àti pẹ̀sẹ̀ àti mùsùlùmí tó yẹ kí èèyàn bàjá nílẹ̀ ní àbí èèyàn á ní sùúrù náà nìyà. kí èèyàn bàjá lè pọ́ dárùn gbọ̀n sí. ọ́ àkíyèsí mùsùlùmí ibẹ̀ náà lẹ́tì báwí gbogbo lọ́wọ́ fẹ́ dá dúró dá. fọ́ ìdí báwò tó ń fọ́ létí ni ala kulli hal ibẹ̀ náà lẹ́tì sọ fún pé wo ẹ̀sìn tiwa nìyẹn kò sì sí àyè fún anybody gbogbo yòówù lè máa pera rẹ láti máa fẹ̀sìn wá sí yẹ̀yẹ́ sóyè ọ bá tún sọrú rẹ ẹjọ́ mi wàá kàn àbùkù wàá kàn àbùkù lásán tó bá fẹ́ sọrú rẹ ẹjọ́ mi ẹnu rẹ wọ̀ wò pé wọn mọ̀rú bá bùkù náà ṣe jẹ so àmọ́ kíkẹ́ ara dá dúró dìgbà mí yóò ti tutù gbogbo ẹni lórí pé ń fi ṣe ẹ̀yẹ́ ń bi ẹ̀ ní rí wọn kójọ ńgbà tẹ̀ ń bá ń bá wí ní ìsìn náà lẹ́ẹ̀bà wí ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ lẹ́yìn náà kò sáyìn fẹ́ni bọ́dì láti ẹ̀sìn wá ṣe ẹ̀yẹ́ ẹjọ́ jẹ̀ mà àfi tí wọ́n bá fẹ̀sìn rẹ tó pé léré bá pè lére ní sàn ọ̀nà sọ́ra táwọn náà ń darúgbọ̀n sí kí ni wọ́n rí àbẹ́ẹ̀mà bẹ́ẹ̀ àwọn táwọn náà ń darúgbọ̀n sínú wọn kí ni wọ́n rí ṣe wọ́n sì ń dá sí nítorí pọ́n sẹ́sìn kò sáyè fẹ́ kan láti fi ọ̀sẹ̀ yẹyẹ àfi tí wọ́n bá kàn ń wò torí pé ọ̀pọ̀lọpọ̀ nu wa náà wọ́n kàn ń sẹ́sìn ní pákọ̀ ni wọ́n sẹ́sìn ní ìsè mùnáfìkì ni níṣẹ́ lómìn wà nù àwọn mùsùlùmí nìsín tó dárùn gbọ̀n sí tó ṣe kó náà mọ̀ wò pé káì ìgbà tó ń díkìlẹ̀ àárọ̀ òun lọ́jọ́ iwájú fáìn ní rí sẹ́yìn o láṣẹ̀k bí obìnrin ti ń bójú nì tọ́jọ́ káwọn òbí rẹ̀ ọmọ wà wọ́rì tó gbowó tàǹkàn ná ẹ̀rí tí wọ́n máa fi tàǹkàn yẹn ni pé gbogbo owó òun kò ní fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà tó bá ti dárùn gbọ̀nsẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ pé tó ṣèṣe pọ̀ fẹ́ sọ gbogbo pírójẹ́tì tá à ń ṣe nù so torí káwọn ọmọ ọkọ tó bá dárùn gbọ̀nsẹ̀ ta ni ọgbọ̀ ọ̀sẹ̀ ẹ dákun gbogbo nǹkan ṣe ni wọ́n nídìí nínú rẹ̀ ṣebí tálẹ̀ǹtì rẹ ló fi ṣiṣẹ́ so ìwọ gbọ́dọ̀ rẹ ṣe torí pé tó bá ti sọ wọ́lẹ̀ láì tí sọ fún ọ pé kọ fárúgbọ̀n wá padà nù nítorí ṣẹlẹ̀ ẹnu sọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ní irúgbọ̀n tí tó fi jáde yunifásitì tọ́tọ́ fẹ́ dipọ́ lọ wáṣẹ́ òun lọ fa fúnra rẹ̀ ẹnìkan sọ pé kọ fárúgbọ̀n nítorí ẹ ló fi jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ wà very strict lẹ́sìn rẹ̀ kí ṣe bí kọ́ máa pààyàn o so kì í sì ṣe bí kọ́ sọ tí ò tó jà kó sọ dìjà o so nǹkan mìíràn fẹ́yìn ò lò lákàì láti convince ẹlòmíì ló làákà ẹ̀kọ́ kọ̀ǹvínsẹ̀ tó bá gbọ́ tó gba alhamdulillah naam aleykum salaam. ṣé ẹ ti irú ọdún àwọn tí ní tó ń bọ̀ yìí àwọn ìlú máa ń ṣe wọ́n máa ń sin bí adìẹ láti ní pé ṣe àwọn àtàní nìjẹ́mbà ṣé èèyàn lè ṣe kí ní ẹ̀rẹ́ àti. à ń bẹ lọ́nkọ́ mọ́ burú lẹ́yìn náà kò nídìí kẹ́ máa béèrè ru eléyìí ẹ má kó bọ́jà wọn sóyé ẹni tọ́lọ kó tọ́lọ kó ẹwà wọ̀lú tó kó ráìsì wọ̀lú fẹ́ tajà rẹ̀ ọ̀nà ọba tajà rẹ̀ tó yé wa. Làwọn sọ pé obìnrin tó bá ń lo nìkan gbogbo ṣe é ṣẹ̀yà Islam gbà láyé pé ojú àkọ́kọ́ tó bá wọlé ọkọ ẹ̀ tó lè ṣe ojú ẹ̀ fún àwọn ẹ̀gbọ́n ọkọ àbábòrò ọkọ tó jọ́kùnrin tó dá tó máa lè fi dá mọ̀ for kí wọ́n dáná pé kíni. abẹ́yìn gan rí irun kan kí wọ́n dáná pé kíni. kọ́kọ́ rẹ̀ ọ̀sá ti dáná kí lọ́ pápọ̀ pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ for what kí wọ́n dáná à wọn ò rí béèrè ń béèrè. anabi sallallahu wọn ni alhamu kí lè rí sí àwọn ọkọ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ọkùnrin sẹ́ńjẹ́ tọkọ wọ́n ní alhamul maut wọ́n kú nìyẹn wọ́n dà mọ́ pé kí ni ojú kọ jẹ́jẹ́ tẹ́lẹ̀ náà ẹ̀dìmú tí wọ́n bá jẹ́ ni tí ń sẹ̀sìn tọkọ rẹ̀ sì fẹ́ràn ẹ̀sìn tó bá yẹ pé àwọn fámìlì ọkọ rẹ̀ ò fẹ́ràn ẹ̀sìn kò sí tó lè ṣe tí wọ́n fi gba tiẹ̀ ẹ̀dìmú wọ́n ò ní gba tiẹ̀ náà ni ńjọ́ kan wọ́n ní pé ah, àkúkú mọ̀ ojú títí ẹ̀ ń bò nǹkan tiẹ̀ bá a láàmú ṣé ẹ̀yin lẹ lójú rẹ̀ ni. sọ́ńtórí délé gbogbo bó ti lù kó ṣe tó wọn lè gbá tiẹ̀ wọ́n sá ti kọjú mẹ́sìn rẹ̀ àmọ́ kó lè dọ́ ọmọ pé kíni ọ̀sọ̀nù ni. nàá má ti ṣe ṣe kó sọnù dábàá pé torí kẹ́ ẹ má bàa sọnù lẹ́fí ń kọlà. ẹ jẹ́ bó ṣe jẹ́. aleykum salaam.

la asumanna taafi' àwọn ọgbà àtijọ́ kẹsàn-án tẹ́lẹ̀ làwọn olùmọ̀ àti sọ pé ọlọ́run lọ́ ànábì lọ àdìgbà náà túmọ̀ sí pé tọ́lọ́run bá lọ láàánú kò bá gbà gẹ́gẹ́ bá ànábì ti sọ pé law istaqbaltu min amri matadbart lama suktul hadi wala ja'altuha umrah tó bá yẹ pé ọlọ́run bá lọ àwọn lára díẹ̀ míì táwọn ó tún fi lè ṣe hajj míì láyé ni àwọn ọba ti mú hajj àwọn wá láti Medina káwọn kọ́kọ́ ṣe umra káwọn tó ṣe hajj sọlọ́n fún àṣìlá àṣìlá láàyè láti sẹ̀mí dìgbà yẹn kò túmọ̀ sí pé tẹ̀mẹ́tò kọ́ lọ́lọ́lá jù ń lọ́lọ́lá jù bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tẹ́sẹ̀ sọlọ́n bá fún àṣìlá ẹ̀dẹ̀mí ni kò bá gbà àìfi lẹ́dẹ̀mí ò túmọ̀ sí pé kọ̀tọ́kọ̀ gba mẹ́sàn-án àti mẹ́wàá wọ́n á gba mẹ́sàn-án àti mẹ́wàá so tó o bá sì gba mẹ́sàn-án àwọn olùmọ̀ wa ní kò gba mẹ́wàá àti mọ́kànlá nítorí pé níta ń fẹ́ kọ́ sẹ́ látàrí gbígbà ẹ̀kẹsàn yọ sẹ́ náà tó bá gbẹ kọ̀ọ̀la nítorí pé afẹ́ fi ya pàṣẹ àwọn Yahudi náà. torí àwọn sọ pé tó péjú ni kò gba mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá. nítorí tó bá ti bẹ́ẹ̀ inṣàlá yóò mú àṣúrà òní bọ́mọ lọ ẹ̀ ẹ lè ṣe mistake àbẹ́ ẹ̀kọ́ ìjọ gan ni ní ìsìn. náà ẹ̀ sọ. tọ́ àdúpẹ́ fọlọ́ sábt ṣé sábt ni tísà àbí àbí àbí ten ìní ahad kọ̀ọ̀bùrù àdúpẹ́ fọlọ́ àyíkú sọ̀rọ̀. tí ẹnìkan bá wà pé àwọn pèlú kọ̀ọ̀kan àwọn fẹ́ẹ́ pèlú kọ̀ọ̀yẹn náà àwọn náà fi ń ṣe é wọ́n kó kọ̀ọ̀yẹn kò dá sí ọmọ àwọn yẹn àwọn ọkọ mi ṣe pé ọkọ mi ṣeré náà wọn káwọn bí ìgbàlá kọ wà pẹ̀lú káwọn fún mi òun òun ti láì jẹ àwọn ọmọ kan náà mi ṣeré náà ni ṣé òun ṣé irú àkọ o ó o ẹ sì máa fi orúkọ orúkọ pòkì ẹ máa fi ṣiṣẹ́ ẹ máa fi ṣeré ẹni tí wọ́n fi ń pèèyàn àti ẹni tí wọ́n fi ń pè tí ò yarí ọlọ́run ní sẹ́lẹ̀sìmọ̀l fòsókó báadẹ́l ìmàn orúkọ pòkì burú o. kéèyàn máa jẹ lẹ́yìn ìgbà tá a ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ nínú orúkọ pòkì nìkan máa jẹ gáúsù gáúsù kìnnì. sẹ́mi túmọ̀ rẹ̀ ẹ túmọ̀ rẹ̀ pípé wọ lolùṣèrànlọ́wọ́ fáwọn èèyàn nígbà yìí sí wọ lọ́lọ́run ẹ̀wọ̀n wọn bá nàbì lásán pé inna nastaghithu bika ala hadha akígbàjarè wá sọ́dọ̀ rẹ̀ kọ́ ọ̀ràn wa lọ lórí munafiki anabi ni innahu la yustaghasu bi innama yustaghasu billah akígbàjarè wá sọ́dọ̀ ọ̀dọ̀ Ọlọ́run la akígbàjarè lọ. alghawsu tẹ̀rí yẹn alistighasa onáà làdúrà tó ṣe nígbà pọ́njú ẹni tó ń ràn ọ́ lọ nígbà pọ́njú òní ṣé ìwọ wá jẹ́ni tí ń ràn àwọn èèyàn lọ́ngbà pọ́njú wọ́n gan tó yẹ pé ajíyàjẹ ni gbogbo àwọn tẹ́ ń tẹ́ra wọn jẹ tẹ́ ń kura wọn gbóso zamani ìyà burúkú ní jẹ wọn. tontorí de lé mùsùlùmí kò gbọdọ̀ gbà kó pin lórúkọ pòkì ike wọ gawusu la akbar ẹlòmíràn tún akbar sẹ́wọ̀n kó àwọn sufi yẹn afusulan èèyàn lè jẹ́ sufi tó da illa idha kana sahiba shatahat àfi tó bá jó ń kàtàkàtà lótó lè jẹ́ sufi tó perfect so alhamdulilayi ọlọ́run ò sì fẹ́ ká yọ ń kàtàkàtà torí délé gbogbo kọkú kọ gbọdọ̀ máa jẹ o